ليتركوا ما أمروا به ويفعلوا ما نهوا عنه أو يترددوا عن فعل الأوامر وترك النواهي إن مما يخوفه الشيطان إن مما يخوفه الشيطان الناس الفقر ويرغبهم في أكل الحرام وعدم الرضا بالحلال القليل وذلك ليصدهم عن دين الله سبحانه وتعالى قال الله تعالى الشيطان يعيدكم الفقر وهذا من أخطر طرق إذلال الشيطان لبني آدم فبسبب هذا وعد البنات خشية الفقر والإملاق قال الله تعالى ولا تقتلوا أولادكم خشية إملاق وبسببه حددوا النسل وعزموا على عدم إنجاب أكثر من ولدين خشية الفقر والإنفاق على الأولاد وبسببه منعوا الزكاة الواجبة والصدقة وأمسكوا عن الإحسان إلى الأقارب والأباعد أو على الأقل يخرجون الرديء من ثمراتهم وينفقون ما لا يأخذونه إلا أن يغمدوا فيه أيها olùfẹ́ الله سبحانه وتعالى ta'ala adúgbò بارك ولا أواني ọlá كوني بي oníṣọ́ kó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni atọrọ ìkẹ́ atọrọ ìkẹ́ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam àlékún kẹ́ allah subhanahu wa ta'ala àlékún àánú rẹ̀ kọ́má bá bá anabi sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé anabi àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé lára anabi sallallahu alayhi wa sallam títí o fi dijọ́ gbé di alikiyama ẹ̀yẹ rúṣin allah subhanahu wa ta'ala ẹ̀yẹ gbogbo alọ́ lè má àmàdájú ipe gbogbo ọ̀rọ̀ láyé yìí ọ̀rọ̀ ọlọ́run ọba àlekíọ́lá òun náà ni àkọ́kọ́ ọ̀rọ̀ òun náà lọ̀rọ̀ tá a máa ti síwájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ìlànà téèyàn máa ń tẹ̀lé téèyàn máa fi orí ayé àti tàlìkìyà máa bẹ́ẹ̀ kò sí lánàá tó tọ́ tó jẹ́ ojú ọ̀nà tí ó gbìyànjú déwájú Allah subhanahu wa ta'ala tó tó lànà nabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ká lọ lè mà ipe gbogbo tí fi burú jù láyé yìí kò sí tó burú tó àdáadáalẹ̀ nínú ẹ̀sìn nítorí pé gbogbo tá à ń pè ládàádáalẹ̀ yìí ànú ni ànú tá a sì rí ni kìí gbé ni débi ire ni máa gbé ni wọnú náà ni tó bá dijọ́ gbé di alkiyama ẹ̀yọ́ oríṣi Allah subhanahu wa ta'ala a sì wà lérí àlàyé ọ̀rọ̀ tá a ṣe lọ nípa àwọn ọ̀nà eríṣiríṣi yìí tí ṣètánì gbé kalẹ̀ tó là kalẹ̀ tó jẹ́ pé látara bẹ̀ òun náà ní tí máa fi sọ ọmọ ànábì ádámànù kí wọ́n bá rojú rí Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ gbẹdẹ alkiyama inú àwọn tí ṣètánì là kalẹ̀ òun náà ní alwa'id wa takhwif òun náà ní kí ṣètánì ó máa dẹ́rù bàyàn kó máa dẹ́rù bàyàn káyà yẹn ó máa já kó máa fi àwọn nǹkan kan dẹ́rù bàyàn látara pé kéèyàn má bàa jọ́sí fún Allah subhanahu wa ta'ala látara pé kéèyàn má bàa ṣe ń kéèyàn ó ṣe wa shaytanu yukhawifu an-nasa wa yurhibuhum tètàní o máa dẹ́rù bà wọn yóò máa kó ìpayà bá wọn yóò máa kó ìjayà bá wọn èèyàn liyatruku ma umiru bihi nítorí kíni nítorí pé káwọn èèyàn bá a máa ṣe ń tọ́lọ̀ ń pa wọn láti kàn sí tètàní wàá fi ẹrù sọ́kàn àwọn èèyàn pé lásìkò téèyàn bá ti ń ṣe ń ní ká ṣe ẹ̀rù ó máa pé ẹ̀ eh, tí ìbá sì ń ṣe yìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí mi o yóò rò pé tó o máa ń tẹ̀lé tọ́lọ́ ìgbà wọn náà lòun máa rí fún pípín yóò rò pé tó wọn bá ń tẹ̀lé súnà anabi sallallahu alayhi wa sallam ìgbà wọn náà lòun máa rí nira kìtàní náà yóò máa ń fele yóò máa fi dẹ́rùbà nígbà tí máa wá ń ṣèdàkejì ẹ̀ nígbà tí máa ń saburú nígbà tí máa ń takò súnà anabi sallallahu alayhi wa sallam ọkàn rẹ̀ máa wá balẹ̀ gbogbo ẹrú ẹni tí wọlé yìí bá ti ń ṣẹlẹ̀ sí kó lọ lè mọ̀ pé ṣètánì ti gba bẹ̀ wọlé sí rẹ̀ níbẹ̀ la gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣètánì ń gbà míì yóò máa dẹ́rùbà yẹn débi pé bẹ́ẹ̀ yóò bá ti ẹ̀ fi dáadáa lẹ̀ láì ṣe yóò sì máa saburú èèyàn máa ṣe èméjì lé dáadáa téèyàn ṣe tó o bá ń ṣe tó wà tó jó dodo ó tún wá ṣe èméjìké níta ń ṣe yìí ẹ síbẹ̀ náà ló ti rí báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá fi aburú lẹ̀ ìtaní ó tún jó o máa ṣe èméjìké aburú tí mo fi lẹ̀ yìí kó má ṣe kó o ní dáadáa gbogbo àwọn ọ̀nà báyìí òun náà ni ṣètánì máa gbà inú àwọn nǹkan tó wá lágbára jù tí ṣètánì máa dẹ́rù rẹ̀ bàyàn tó jẹ́ pé òun náà ló wọ́pọ̀ ní gbogbo ni alfaq ṣètánì bó ṣe wà yóò máa dẹ́rù òsì bàyàn yóò máa dẹ́rù bàyàn pé tó bá máa ṣe nǹkan báyìí ò ní rí jẹ ò ní rí mu tó bá máa ṣe nǹkan báyìí ọwọ́ rí o mọ̀ ní sẹ́nu o mọ̀ ní sẹ́gbẹ́ ìtàn ni mo wá dẹ́rù bàyàn débi pé yóò máa wá ṣe nǹkan tó bá jẹ́ haram yóò máa wá ṣe ní ojú kókó yóò máa ṣe lójú kòkòrò tó jẹ́ haram ẹ wàá rọpòlọpọ àwọn ẹlòmíì tó jẹ́ pé wọn ò lè fi haram lẹ̀ láì jẹ wọn ò lè fi nǹkan tí Allah subhanahu wa ta'ala ṣe léèwọ̀ fún wa pé ká má débẹ̀ wọn ò lè ṣe léèwọ̀ fúnra wọn nítorí kíni Sàtánì ti fi sí wọn lẹ́mìí pé ń jọ́ kí yọ́ tó máa fi eléyìí lẹ̀ wọ́n padà tó sí ni òun náà ló fà á àwọn tẹ́ ẹ rí tí wọ́n ń gba rìbá àwọn tẹ́ ẹ rí tí wọ́n ń gba owó èlé kí ló fà á sìtáàni ti fi òtítọ́ kàn wọ́n ni pé tẹ́ ò bá fi lè gba rìbá yìí mọ́ owó rẹ̀ ó máa dínkù tẹ́ ò bá gba rìbá yìí mọ́ ó máa máa tárí kàtì irú wọn bá wọn látara ṣètọ́ látara kó ti fi ìdẹ́rù òsì bà wọ́n látara bẹ́ẹ̀ ẹ wàá rẹ lómi yóò di bílíọ̀n lákàntì òsì náà yóò dùnmọ̀ jẹ́ lọ́kàn ara rẹ̀ ẹni tí o wá ní ju one thousand two thousand lọ́kàn rẹ̀ ó ti balẹ̀ so eléyìí òun náà ní ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olówó láwùjọ wa tó jẹ́ pé sètáni ti fi ìbẹ̀rù òṣì ó ti fi ti wọn lọ́kàn wọn ò lè náwó wọn ò lè ṣàánú aláìní wọn ò lè ṣàánú tálíkà wọn ò lè ṣe ẹ̀tọ́ wọn tó yẹ ká ṣe nínú owó nítorí pé wọn máa bẹ̀rù òṣì ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ọ̀nà tí sètáni máa fi gbà tí máa fi mú káwọn èèyàn máa bẹ̀rù òṣì òun náà ni ádámù rí dọ́ọ̀bì halal kọ́lé sètáni ó fi sí ẹ̀lẹ́ni kéèyàn máa yọnu sí ìwọ̀nba tọ́lọ̀ máa ń ṣe fún yàn lọ́nà halal nǹkan tó wáyé pé ìwọ̀nba tí máa ń wá lọ́nà halal téèyàn ń jẹ téèyàn mú ẹni tẹ́ ẹjọ́ parí ilé ìwé tẹ́ ẹjọ́ ṣe kí lébi tẹ́ka òun náà lẹ́jọ́ ṣe orí òun ló ti kọ́lé òun òun ló ti ra mọ́tò òun tó dẹ̀ jẹ́ pé wọ́n gán mọ̀ fúnra ẹ pé ọ̀nà tó ń gbà ó tún mú nǹkan mi papọ̀ máa ni ṣètá ni mo wá tìyàn náà wípé wọn náà wo ń táwọn ẹgbẹ́ rẹ ń ṣe wọn náà lè ṣe táwọn ẹgbẹ́ rẹ ń ṣe kò sí ti ṣètá ni gbà lérò pẹ̀lú gbogbo eléyìí tó ta pé kíni ó fẹ́ fi sàn yẹn nù kó lójú ọ̀nà Allah so ṣètánì látara kó dẹ́rù ìsìbárò àwọn ẹlòmíì òun náà ni wọ́n fi máa sọ fáwọn èèyàn pé bó bá ń wáyé àbí kò kẹ̀yìn sọ́lọ̀ tó bá ti kẹ̀yìn sọ́lọ̀ tán bó bá wá láyé tán ó ṣẹ̀ wá kọjú sí padà tó dẹ̀ jẹ́ pé kò rọrùn mọ́ láéláé nítorí wọ́n tó bá ń mọ kẹ̀yìn sọ́lọ̀ ń torí kó ń wáyé ó lè kọjú sí padà mọ́ láéláé àbí tó bá já sí àmọ̀ lókù nítorí owó tí wọ́n wà fún yín òun kọ́ ni pírọ́blẹ̀mù wa àmọ́ táwọn nídìí gangan náà ni pé kẹ́ẹ̀ sáà ṣe erigbó ayé àtàlìkìyàmà ni kẹ́ẹ̀ di kèfèrí kẹjọ kọwọ pọ wọnà tó bá di jọ gbẹdẹ àlùkìyàmà bó o ní o ṣe wá fún yín lówó tí o ní kẹkẹ yín sọlọ tẹwàá ti rówó tán ẹ kọjú sọlọ padà kò ní gbà kọlá bó ṣe wọnà ni wọnà ò gbà tó gbogbo orú eléyìí aburú ńláńlá ni inú àwọn ọ̀nà tí ètò àní máa gbà tí máa fi dẹ́rù ni inú ẹ̀ náà ní tó ṣe fáwọn ẹni síwájú inú àwọn tí wọ́n wáyé tó jẹ́ pé ànábì tún bá díẹ̀ díẹ̀ nínú àwọn ànábì bá ńlẹ̀ òun náà ní máa pa ọmọbìnrin tábà bí ọmọbìnrin wọn ó sì lọ lè rí ìmọ̀lẹ̀ wọn lọ rí ìmọ̀lẹ̀ láàyè ni wọn yẹ fẹ́ bí ọmọbìnrin tábà fún ẹlòmíì ní ròdùnú pé àwọ̀ rẹ bímọ obìnrin bí gbàtẹ́ fún nírò bànújẹ́ ni ẹlòmíì nu wọn yóò máa pẹ́ kọ̀rọ̀ káàkiri ni kò ní lè jáde ọ̀sán nítorí kíni mìsú ìmọ̀ abúṣe rọ̀bì yìí nítorí ìròyìn ibú tí wọ́n fún látàrí kó bí obìnrin òun náà ló fà á tó yẹ pé Allah subhanahu wa ta'ala sọ fún wa pé wala taqtulu awladakum khashyata imlak ẹ má máa pa àwọn ọmọ yín torí pé ń bẹ̀rù òṣì sìtáàdì náà ló dẹ́rù òṣì bá àwọn débẹ̀ ibi ah, ọmọ obìnrin ẹ wàá tọ́jú rẹ̀ láti kékeré fáadìsí yóò jẹ yín lóúnjẹ yóò ṣe ẹ náwó fún ẹ ra aṣọ fún ẹ ṣe gbogbo ẹ fún nígbà tó bá padà wá yá yóò wá múra ẹ wàá kẹrù ńlọlẹ ọkọ nu yóò lọ di tẹlumi kí wàá nífà ni owó ta ná akàmọ́ awé ti owó lásán ẹlòmíì ó ronú pé tógun bá tiẹ̀ dé nìsín sọmọ obìnrin wa lè jagun ni kò lè bá wa roko kò lè bá wa jagun kò lè ṣe wàhálà kankan a kàn máa wá wéṣì owó lásán sìtáàni náà ló gbé sí wọn lọ́kàn débi pé sábà bí mo obìnrin lásìkò tá à ń sọ yìí wọn wà lọ rí mọ́lẹ̀ wọn lọ pa wọn ò ní fẹ́ kó tẹ̀ mí dípò pé wọn wá jẹun pẹ̀lú àwọn kí wọn wá wéṣì oúnjẹ wọn nínú làákàyè wọn wọn náà lọ́ba àdìkẹ́ láti sọ fún wa pé wala taqtulu awladakum khashyata imlaq nahnu narzuqukum wa iyyahum àwa là ń ṣe àrísìkì sẹ́yìn gan fúnra yín àwa náà láti máa ṣe àrísìkì tàwọn ọmọ yẹn ẹ má kó ni pa àwọn ọmọ mọ́ nítorí pé ẹ bẹ̀rù òsì so inú ọ̀nà tí ṣètánì ń gbà wọlé sí wọn la òun náà lélẹ́yìí tó jẹ́ pé kíni látara pé wọ́n ń payé òsì látara pé à ń payé òsì yìí òun náà ló fà á sí àmọ́ aráwọ̀ yẹn láwùjọ tó yẹ kí wọ́n yọ zaka nínú owó wọn wọn ò ní yọ torí pé ṣètánì dẹ́rù òsì bà wọ́n pé ah ó wàá yọ odidi ten million ó wàá lọ gbé fáwọn kan tí wọ́n mọ bó ṣe rí tí wọ́n bó ṣe ṣe wàhálà owó yìí ó mọ̀ máa dínkù rèé ṣètánì ó máa gbé sínú làákàyè wọn pé ten million yìí tó wá tún fi ṣe kan iye báyìí ni ó máa tún jáde bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n wá kọ̀ dí àwọn tó yẹ kán fún ní zàká wọn ò ní fún wọn zàká aburú wọn wá ní mọ́lẹ́rì tí wọ́n nìkan aburú wọn wá tẹ̀ka láwùjọ kí ló fà á tó sì fi pọ̀ láàrin àwa mùsùlùmí lónìí òsì pọ̀ tẹ́wọ́n àwọn tí ń tọrọ kí àwọn tó ń ṣe ẹ́rì pé mùsùlùmí náà ni kí ló fà á nítorí pé àwọn olówó kan ẹ̀tọ́ wọn ti fi wọ́n ti fẹ́tọ́ wọn dùn wọ́n àwọn tó yẹ kí wọ́n máa yọ zàká kí wọ́n máa yọ òǹkàlùkù kúrò ní oko oko òsì oko tálíkà wọn ò yọ zàká tó yẹ kí wọ́n yọ tẹlomi ló bá tún wá yọ yóò yọ ní yọ tí ò ní wúlò ni ó lè wá lóun fẹ́ yọ one million ó wá pín sí five thousand ó yẹ ẹnu fáwọn èèyàn ní five thousand káàkiri nígbà tí wàá fi dọ̀sẹ̀ kan one million ó ṣe kí ni ó ti parẹ́ ọ̀nà tán ní ká gbà ká fi yọ zaka ọ̀nà tí ó sáfà ní mutálíkà tó fi dé pé tó bá dọdún tí ń bọ̀ òun gan fún rẹ̀ ò ní sínú ẹni tí ó gba zaka má òun náà lè yẹ mọ fi sáfà ní zaka fún yàn àmọ́ láwùjọ wa lónìí àbúrò tààrí nù wọ́n wá fi owó sínú ẹ́ńbílóòpù ẹlòmíì ìyá mi one thousand ó kàn ìyá mi five hundred ó kàn ìyá mi two thousand ó kàn tòtẹ́ bá wá pín owó yìí káàkiri tán ìjọ wo ni wọ́n fi ná one thousand tán ìjọ wo ni wọ́n fi ná five hundred naira tán so látara pé kíni látara pé àìlágbọ́yé ẹlòmíì ò lágbọ́yé bá a ṣe ń yọ zàká àwọn tí wọ́n sì lágbọ́yé tó yẹ kí wọ́n sàlàyé rẹ̀ fún wa ǹjẹ́ lómi inú ó jẹ òjò lè sọ̀rọ̀ fáwọn èèyàn pé bá a ṣe ń yọ zàká lélẹ́yìí bá a ṣe ń yọ zàká lélẹ́yìí àwọn tó lẹ́tọ̀ọ́ sí ni látara pé ṣètánì dẹ́rù bo òsì bá àwọn èèyàn kì í ṣe kẹ́lòmíì ò lè ṣe sàrà kó rẹ́ni sára ni ó rẹni tí àárẹ̀ ń ṣe ó rẹni tí ebi ń pa ó rẹni tó ní bùkátà sí ó sì ní ntó lè fún un lọ́wọ́ tó fi bọ́ bùkátà rẹ̀ àmọ́ ṣètánì ó sọ sí lọ́kàn yóò dẹ́rù òsì bá ọmọ sọ wípé ẹlòmíì púpọ̀ yẹn kọ́lé bí máa ń pa fa ẹlòmíì irọ́ ni máa ń pa yóò lò ẹlòmíì tí ó wà lọ́kàn rẹ̀ ni pé wàhálà tẹ́mi ṣe àti máa ní ten thousand owó yìí owó yóò kọ̀dí àwọn tí wọ́n bá fẹ́ tó yẹ kí wọ́n yọ zaka oko wọn ò ní yọ kankan nù zaka oko tí wọ́n yẹ ká yọ tí wọ́n bá tẹ̀ tún wá ṣe sàárà náà tí wọ́n bá tún ṣàánú àwọn èèyàn yìí tí ò dáa òun náà ni wọ́n tún fi ṣe sàárà ìtàn ìpè kò wúlò mọ́ ìtàn ìpè kò sàǹfààní fáwọn náà mọ́ bẹ́ẹ̀ lómi ò bá bá tọ́ tọrọ táṣọ ò bá ti yálé jìká tí ò bá ti bẹ́ǹdì oníṣẹ́ mọ̀ fún wọn kò fẹ́ nìkan kò fi tọrọ fún un kó àbí tí o bá dá ma tó ti yálé jìká tó ti bẹ́ndì ọba àlejò aláni lantana lórí bí rọ hàtà tó ń fi kú mimma tó fi kún ẹ̀yin náà ní oore gbà wájú Allah subhanahu wa ta'ala ẹ̀ ní rí dáadáa gbà hàtà tó ń fi kú mimma tó fi kún àtùgbàtẹ́yìn náà bá ń ná nínú tẹ́yìn náà fẹ́ràn kí ogun àná olọ́lẹ̀ bira wa wò ṣé nù tá a nífẹ̀ẹ́ sí òun náà là ń ná ìkànnì àwọn sábẹ́ ànábì nígbà tó gbọ́ àyà yìí ó wá sọ fún ànábì sallallahu alaihi tó jẹ́ pé ọgbà oko òun lòún nífẹ̀ẹ́ sí jù làbídùn bẹ́ẹ̀ gbogbo oríṣiríṣi nǹkan ní bẹ́ẹ̀ ó wá ní ìlànà bí sallallahu alaihi wasallam nítorí ìyá nítorí àyà tó ń gbọ́ yìí ọgbà oko yìí mo gbé kalẹ̀ mo fi sàrà ìyá anabi sallallahu alaihi wasallam bí tó bá rò pé ká pin sí lọ pin gbogbo ẹ̀ fáwọn yẹn àwọn tó yẹ ká pin fún anabi sallallahu alaihi wasallam wá ní ara ọgbà oko yìí lọ lè nítorí pé ó mọ̀ pé dáadáa tó ń wo dígbà wájú Allah subhanahu wa ta'ala eléyìí tó ń ṣe lọ so eléyìí ló yẹ ká kọ́ṣe ká kọ́ṣe lọ́dọ̀ àwọn sàábì ànábì ká tẹ̀lé aya alukur'an tá a bá fẹ́ sọ̀rọ̀ fún yàn ká sọ̀rọ̀ tó dáa kò sí tó burú bẹ́ẹ̀ kéèyàn wọra aṣọ tuntun kó sì gbé fún tálíkà pé gbà gbà owó kò gbé fún tálíkà kò sì pàtàkì wáṣẹ̀ wá dé oúnjẹ mọ́lé tán táwa rí kó oúnjẹ ti ẹ̀sìpáyà oúnjẹ ti bàjẹ́ kásẹ̀ wá gbé pé ó yá ẹ lọ lè gbé fáwọn alùbárà tí wọ́n jẹ eléyìí nǹkan tó burú níwájú Allah subhanahu wa ta'ala kò sí tó fà á ṣètánì náà ni òun náà ni ó máa dẹ́rù òsì bọ́ tó bá gbélé ìfún kí lẹ́yìn náà wàá jẹ tó bá bá sọ ìfún kí ni wọ́n náà wàá wọ̀ bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala ọba tí ń ṣe é ní gbogbo ògbà ni àrísìkì jíjẹ àrísìkì mímu àti tá à ń wọ̀ sọ́rùn àti tá à ń ná òun náà ní í ṣe fún wa àbí Allah subhanahu wa ta'ala kó za sí àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó sọ wa kó bi aburú shaitan àti ìdẹ́rùbà rẹ̀ innahu waliyu dhalika wal qadiru alayhi aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minina min kulli dhanb الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد ويا عباد الله اعلموا أن بسبب تخويف الشيطان للناس اتخذ أهل الشر شرهم مهنة وتعاونوا مع الشياطين شياطين الإنس والجن وظنوا أنهم لو تركوا السحر والكهانة والعرافة لضاق بهم العيش وهذا من تخويف الشيطان أيها الله سبحانه وتعالى أجد على الإمام داجو ipe nínú ọ̀nà tí sètáni tó máa ń gbà dẹ́rù òsì bàyàn tí ó fi máa mú yàn sí ntọ́lọ́wọ̀n fẹ́ tí ó fi máa mú yàn kéèyàn láyà sí Allah subhanahu wa ta'ala kéèyàn máa fa ọgbà rẹ̀ ya òun náà ni ẹ̀rù òsì tó dábàá àwọn aláburú débi pé aburú tí wọ́n ń ṣe yìí wọ́n ti wá mú oníṣẹ́ ọwọ́ wọ́n ti mú oníṣẹ́ òòjọ́ látara pé kí ni wọ́n wá dé òkò pẹ̀lú ṣèitán àwọn ṣèitán ní àlìjànú àtàwọn ṣèitán nínú èèyàn inú ẹ̀dẹ́ ti máa ráwo ní babaláwo àwọn onífá àwọn oníjàlábí àwọn láà ń yẹ nǹkan wò wọ́n ti pa òwò papọ̀ mọ́ àwọn ṣàyàfi débi pé ṣètánì wa dẹ́rù rẹ̀ bà wọ́n pé tẹ́ ẹ bá fi tẹ́ jàlábí lẹ̀ kílẹ̀ máa wá jẹ tẹ́ ẹ bá fi tẹ́ jàlábí lẹ̀ kílẹ̀ máa wá wọ̀ sọ́rùn tẹ́ ẹ bá fi tẹ́ jàlábí lẹ̀ bó lẹ́yìn náà ó ṣe gun ọkọ̀ tẹ́bá fi ṣe jálàbí lẹ́bò lẹ́sìn ọ̀nà ọmọlọ́lé ẹ̀kọ́ tẹ́bá fi ṣe jálàbí lẹ́bò lẹ́sìn ṣe dáadáa táwọn èèyàn ń ṣe láyé inú ọ̀nà yìí òun náà ní ṣètánì gbà ó jẹ́ pé ẹrú oṣù ni ó máa dábàá wọn ẹlòmíràn máa sọ pé àwọn náà ti mọ̀ pé jálàbí tá à ń ṣe yìí nǹkan tí ò dáa ni àwọn àmọ̀ pé kò dání àmọ́ tá a bá wá fi ilẹ̀ kí la máa wá jẹ kí la wá jẹ nítorí wọn máa jẹ náà ní táwọn tí ò ṣe é tí wọ́n jẹ náà ni wọ́n náà máa jẹ tó o bá lọ ṣiṣẹ́ halal tó o lè ṣiṣẹ́ ẹ̀tọ́ tó o jẹ́ sí Allah subhanahu wa ta'ala tó yọ̀ǹda fún wa tó bá súnà ànábì sallallahu alaihi wasallam ọba àlékè ọlọ́wọ́ máa tó ọ níbi tó jẹ ni níbi tí fámìlì rẹ ó jẹ ọ̀kan náà àwọn oníjàlàbí sọ́njọ́ kan fẹ́nìkan ó ní àwọn táwọn ń ṣe jàlàbí àwọn ti mọ̀ yí pé àwọn ọmọ àwọn ò ẹnu ààrẹ ló ti sọ o ó láwọn ti mọ̀ pé àwọn ọmọ àwọn òlé lálùbáríkà àmọ́ sẹ́ tíjà táwọn ń ṣe yìí bí ti ládàá rẹ̀ pọ̀ tó bí ládàá rẹ̀ ṣe pọ̀ tó ọlọ́run máa bá wọn fi di fúnra wọn ni ẹ̀wọ̀n kan báwọn ẹ̀wọ̀n bíi ṣe báyìí ṣe fi làákà ìrẹ̀ ṣeré tó bá yẹ pé bí ọ̀rọ̀ àkọ́kọ́ tó sọ tó bá fi fún sọ̀bù sí ni a mọ̀ pé làákà ìrẹ̀ ti ń wálé yá òun ọ̀pọ̀ máa ń wọlé lálùbáríkà ẹ̀ á jẹ́ pé làákà ìrẹ̀ fẹ́ máa bọ̀ wálé díẹ̀ díẹ̀ láti ṣe kíni láti kú òní bìí sí ibi tí ṣe nu àmọ́ ṣètánì tó wá gbàgbọ́ mi wọlé ìtánì wá jẹ́ kó yẹ pé ṣe tíjà tẹ́ ń ṣe òun bí ládàá rẹ̀ ṣe pọ̀ tó yàní ọ̀rẹ́ dẹ́ máa rí bẹ́ẹ̀ yóò máa bí aburú tẹ̀ sí ẹ wú ọ̀nà tí lẹ́yìn tá à ń ṣe ṣe rí ẹ́ so eléyìí nǹkan tó burú jáì ni àwọn tí ń ṣe é náà àwọn náà mọ̀ pé tí ò da làwọn ṣe àwọn náà mọ̀ pa burú ni nítorí pé àwọn náà mọ̀ pé àwọn máa ń sọ̀rọ̀ wájú papọ̀ mọ́tì ni àwọn mọ̀ pé àwọn máa ń dalé onlérú ni àwọn mọ̀ pé àwọn máa ń sọ̀fin àwọn mọ̀ fáwọn ọmọ ń lo abẹ́ àlìjẹ̀nú lọ́wọ́ ẹ̀ láti sàbúrú fáwọn èèyàn ni wọn á ní kálìjẹ̀nú ọmọ ilé lómi káàkiri lóru yóò máa wá lálàkàlà kó bá ṣe kíni kó bá sáré padà lọ sọ́dọ̀ wọn. wọ́n máa mọ̀ wọ́n fi àlìjẹ̀nú fi aburú kan ẹnìkan láti pé kíni nítorí kẹ́ni padà wá wá sọ́dọ̀ wọn káwá máa wá gbowó lọ́wọ́ ẹ̀ káwá tè mọ́lẹ̀ kó wá jẹ́ pé wa ìtánì ṣe lọ́sọ̀ fún wa pé tẹ́ ẹ bá ẹlòmíì tó mọ etí wọlé fákàntì rẹ̀ lóṣù látara kínní látara pa àwọn kan bẹ àwọn ganam àwọn agnam àwọn àgùntàn tí wọ́n tẹ̀lé wọn àwọn àgùntàn tí wọ́n lọ lè bá wọn pé bá ń yẹ̀ wò àwọn àgùntàn lọ lè bá wọn pé ọ̀pẹ bá ń wá sọ lọ́dọ̀ ọlọ́run àwọn àgùntàn lọ lè bá wọn pé bá ń tẹgbẹ́ ìbá ń sàwó wọ́n ti ní iye tí wọ́n máa san sákàǹtì wọn lóṣooṣù wọ́n wá wò pé iṣẹ́ ìjọba kí ni mo fẹ́ fi iṣẹ́ ìjọba ṣe kí ni fẹ́ fi bísíǹsì ṣe àyí ti ń wọlé sákàǹtì mi gan ó tó lọ́tọ̀ tẹ bá wá ṣe wá sí fún yóò tún wá ìdánilwà pé lákàyè rẹ̀ sí pé tọ́wọ́ ṣètánì ó dẹrù òsì bá látara bẹ́ẹ̀ wọ́n máa kọ̀ntínú látara burú tí wọ́n ń ṣe wọn ò ní lè filẹ̀ nínú àwọn ọ̀nà tí ṣètánì ma ń gbà tí máa fi dẹ́rù bàyàn tí ó máa dẹ́rù bàyàn kéèyàn bá tako ti Allah subhanahu wa ta'ala òun náà ni kó máa dẹ́rù àwọn èèyàn rẹ̀ bàyàn àwọn àwòlẹ́yà ṣètọ́n àwọn ọ̀rẹ́ ṣètọ́n àwọn ọ̀rẹ́ èṣù àwọn aláwo àwọn oníjàlàbí àwọn onífá gbogbo ẹni tí wọ́n ti ń ṣe aburú tó bá ti jẹ́ pé àwọn tí ń ṣe tó takotọ́ ọlọ́run tó takotọ́ ànábì sallallahu alaihi wasallam àwòlẹ́yà ṣètọ́n ni wọ́n ọ̀rẹ́ ṣètọ́nì ni wọ́n nítorí àpèkọ tí ṣètọ́nì ń pè fún wọn òun náà ni wọ́n ń tẹ̀lé ní tí ṣètánì là kalẹ̀ ìlànà rẹ̀ ni wọ́n ń tẹ̀lé ṣètánì ó máa wá dẹ́rù àwọn wọ̀nyí yóò máa wá dé àbàwọn èèyàn láwùjọ ẹ̀rẹ́ lomi yóò kókó ládùúgbò nítorí bàbá kan yóò wá kókó ládùúgbò pé ah àwọn aláburú ń bẹ ládùúgbò yìí ẹn àwọn ẹni arùsì ń bẹ ládùúgbò yìí àwọn ẹlẹ́yẹ àwọn ẹgbẹ́ ẹlẹ́yẹ ń bẹ ládùúgbò yìí òun ló dájẹ́ mà ládùúgbò kí ló fà á ṣètánì ń dẹ́rù àwọn nǹkan bá ẹ̀rù máa wá bá yóò torí ẹ̀ yóò fàdúgbò lẹ̀ ẹlòmíì ó torí ẹ̀ yóò fi ìlú rẹ̀ lẹ̀ ẹlòmíì ó torí ẹ̀ yóò fi fámìlì àrùn sí yóò fi dúkìá lẹ̀ ẹlòmíì ìgbádùn ti ń bẹ fún lágboolé rẹ̀ ti ń gbé nírọ̀rùn yóò sì tún lọ lè gbalé síbi kan tí ò nídìí kí ló fà á wọ́n ti sọ fún pé àbí kó kókó ń bẹ̀ òun kó tó lè ṣe rire àbí kó ẹlòmíì wá kókó ń bẹ̀ láti fi ọdún yìí náà eré wọn ò tí ì dé náà ẹlòmíì kú lérí pé ń retí oríire òun náà ni kí láàmú àwa tara wa táà ní dó ti Allah subhanahu wa ta'ala ṣètá ni a máa dẹ́rù àwọn èèyàn rẹ̀ báyàn àwọn aláwo àwọn ológun àwọn aláṣírí àwọn nákàlí àwọn jálàbí sètánì ó máa dẹ́rù wọn báyà débi pé ẹlòmíì tó bá rẹ́lòmíì báyìí yóò sì gbà yóò sì gbà bòmí tẹ́lómi bá rẹ́lòmíì báyìí àyà rẹ̀ ó jà sètánì ni màá ṣe bẹ́ẹ̀ ọba àlekẹ́ ọlá sọ fún wa nínú alukur'an ó ní innama dhalikumu shaytan yukhawwifu awliya'a fala takhafun wa khafun ọba àlekẹ́ ọlá ni màá ṣe bẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ bá ti rí tí nǹkan

kéèyàn máa kéèyàn wá pẹ̀lú Allah subhanahu wa ta'ala kéèyàn máa bẹ̀rù nǹkan kan mí àfi ọba àlekè ọlá. àbáwa Ibn Qayyim rahimahullah gbàtí wọ́n ń sọ̀rọ̀ nípa àyà yìí wọ́n ní qala Qatada wọ́n ní àfáwa Qatada inú àwọn afọ onítafsir wọ́n ní yu'azzimu yu'azzimuhum fi sudurihim wọ́n ní tuma rẹ̀ náà ni pé yu'azzimuhum fi sudurikum yàní ṣètánì ó jẹ́ káwọn èèyàn rẹ̀ ká máa yóò sì ẹlòmíì ó torí kó ń páyà ẹnìkan yóò sì torí ẹ̀ yóò sì máa ṣe ń tọ́lọ̀ ní kó má dé bẹ́ẹ̀ ṣètánì náà ní máa ṣe bẹ́ẹ̀ tí ó fi bẹ̀rù wọn síyàn lọ́kàn yóò jẹ́ kéèyàn máa bẹ̀rù wọn yóò jẹ́ kéèyàn máa rò pé téèyàn bá yapa àṣẹ wọn bóyá nira kan bẹ tí wọ́n lè ṣe fún yàn bóyá téèyàn bá yapa àṣẹ wọn bóyá àǹfààní kan bẹ téèyàn ó rí lọ́dọ̀ wọn kí wọ́n wá dá àǹfààní náà dúró téèyàn wá ní rí àǹfààní wọn má. àfáwa Ibn Qayyim rahimahullah tún wá sọ síwájú wọ́n ní fakullama imani yẹn bá ti ń lágbára tí imani yẹn bá ti ń lágbára tí zaala min qalbihi khawfu awliya ishaitan ìbẹ̀rù àwọn ẹni èṣù àwọn ọ̀rẹ́ èṣù yìí ìbẹ̀rù wọn ṣe kíni yóò máa kú ọlọ́kàn yẹn ni wakulama dọ́ọ̀ tí mani yẹn bá ti wá ń lẹ tí mani bá ti ń lẹ lọ́kàn yẹn qawiya khawfuhu minhum ìbẹ̀rù wọn máa wá lágbára sí yẹn lọ́kàn tó gbọ́ ẹlòmíì ẹlòmíì ń bẹ nísìn yóò lóun náà lágbára sunna anabi sallallahu alayhi wa sallam òun náà fẹ́ máa tẹ̀lé sunna anabi àmọ́ family house wa àfikún kọ́ kókó mbẹ̀ náà torí pé ah wọ́n wulẹ̀ wá ṣe kíní kan fún yẹn ni ní ìbẹ̀rù pé kèé ṣe bẹ̀rù pé nínà pé wọ́n lù ọ nínà tara kèé bẹ̀rù pé báyà kí ní ìfúnpinpin kan ni wọ́n ṣe fún ọ bóyá ìbẹ̀rù pé látara pé bóyá wọn ò ní jẹ orí jẹ mọ́ bóyá wọn ò ní jẹ orí mu mọ́ àbí wọn ó tẹ̀ wá pa ọ́ àbí wọn ó fa rẹ̀ sí ọ́ àbí kí ní kan ni wọ́n á rò pé wọ́n ó ṣe fún ọ spiritually gbogbo ẹni tí máa nírú eléyìí lẹ́mìí ṣètáànì ló dúró tirú ẹni bẹ́ẹ̀ ṣètáànì ní fi irú Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo kéèyàn mọ̀ pé òun nìkan lèèyàn lè bẹ̀rù tí tí ó sàǹfààní fún yàn láyé tó bá dijọ́ gbé dàlùkìyàmá eh? bẹ́ẹ̀ bá bẹ̀rù èèyàn láyé téèyàn wá torí ẹ̀ tí wọ́n ṣe ń tọ́lọ́wọ̀n òfẹ́ títí tá nàbí sallallahu alaihi wasallam òfẹ́ tó bá dijọ́ gbéjà kìyàmá àtòun àtẹni tó bẹ̀rù yẹn wọ́jọ́ kábàámà ni tó bá dijọ́ gbéjà kìyàmá kò wá ní sí àwíjàre kankan fún un nítorí pé Allah subhanahu wa ta'ala ti hàn nàbí tiwa ó ti fi alukur'ani jíṣẹ́ fún wa ànábì sàlàyé súnà rẹ̀ ànábì gbáyé pẹ̀lú àwọn ògbóǹtarìgì kèfèrí àwọn kèfèrí tójú kèfèrí àsìkò wa yìí lọ àwọn tí wọn ò tiẹ̀ níbẹ̀rù Allah subhanahu wa ta'ala rárá ànábì gbáyé pẹ̀lú wọn àwọn sàbẹ̀ ànábì gbáyé pẹ̀lú wọn síbẹ̀síbẹ̀ wọn ò bẹ̀rù wọn látara pé káwọn aláwọ̀ bẹ̀rù wọn káwọn afi tọ́lọ̀ fẹ́lẹ̀ káwọn fi tá ànábì sallallahu alaihi wasallam fẹ́lẹ̀ àfi káwọn náà wá jọ wọn káwọn náà ṣe tiwọn ká ntọ́ ti jẹ́ pé nǹkan ẹ̀sìn ni ká má bẹ̀rù ẹnì kankan káwa torí ẹ̀ káwa filẹ̀ ntọ́ ẹ pé ntẹ́sìn ni ká filẹ̀ ká má débẹ̀ ni ká má jẹ́ kí bẹ̀rù ẹnì kan kó kún lẹ́mìí wa so eléyìí ìbálẹ́jọ́ ni ó jẹ́ fún wa tó bá dijọ́ gbé dàrí kìyàmà àbí Allah subhanahu wa ta'ala wọ́n sà sí àlékún àgbóyẹ̀sìn rẹ̀ fún wa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 ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم